الحمد لله والصلاة والسلام على رسول الله عن عبد الله بن عمرو رضي الله عنه قال عبد الله بن عمرو لما سألكم ينوم محمد صلى الله عليه وسلم مع رسول الله صلى الله عليه وسلم karim fanazala manzilan ọlá arìnrìn àjò ńjọ kan pẹ̀lú àwọn nígbà arìn débi kan ànábì sinmi ojú ń bì fanazala manzila ojú ọ̀gá débi kan níbi tí máa ń dáná rìn àgọ́ àkọ́mí rìn àgbọ̀nsìn àbá wọ́n sì fẹ́ rìnrìn ìjọba wọn. abdullahi bin amr radiyallahu anhuma onílọ́sẹ̀ níjọ́ yòó àwọn débi kan táwọn sinmi ibnada munadi rasulillahi sallallahu alayhi wa sallam ṣàdédé la kàn gbọ́ tí ẹnìkan fún àwọn tí máa bá nábì pépè bàbá pépè gbà wọn láwọn kan pé ìwọ ló ní ọmọ ìgbà báyìí ànábì nírú ẹ lọ ńlá bá gbọ́ ti ń pé asọ́láàtú jàmíà asọ́láàtú jàmíà ìrun kí ìbá ṣe ìrun wákàtí mára àrùn ara àdájọ́ ṣẹ̀rí àkànnù yìí àìpé ìrun bá ti pè ìrun wákàtí mára àrùn ìrun wákàtí mára àrùn nìkan la máa pe àdáni tá a máa Allahu Akbar لا إله إلا الله أشهد أن لا إله إلا الله تبي تشوفي دبي àdáni bàbá wa ní ìdájí kírun mí nǹkan àìpé wọn kí làwọn ohun míì tá a máa ní ìdájí kí ojú ọ̀rọ̀ lápèjúwe ìrún bẹ tá a máa dá ìtọrọ òjò òòrùn wọ̀ ní ọ̀sán eclipse tí ó di pé gbogbo yọ dàbí ìgbà tá a wà ní kíni yọ dàbí ìgbà tá a wà ní alẹ́ lọ́sàn-án àbí bọ́ bá ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ tó ṣùpá náà wọ̀ ní alẹ́ gbélé ló ní ọ̀run tá a máa lò ẹ̀yin ìmáàmù ẹ̀ dákun ẹ má jẹ́ àwọn súnà yọ parẹ́ o ìlànà ànábì ni o sallallahu alaihi wasallam ìta ń sọ ni pé ayé pé òun káwọn ilé ẹnìkan má tún dá dáadáa lẹ ní káwọn èèyàn bá a ọ̀yá làdá nílò pé òun ayé pé òun yàtọ̀ fún wákàtí mara àmọ́ àwọn ọ̀nà mí bẹ tá a fi pe àkíyèsí àwọn èèyàn pé a ní èdè àti kí wọn o òun là nẹ́bi wí asọ̀làtú jàmíà asọ̀làtú jàmíà fàṣtàmáàna ìlà rasulillahi sallallahu alaihi wasallam ní gbà àti gbọ́ bẹ́ẹ̀ àti mọ̀pá nẹ́bí ń pè wá nù ẹsẹ̀kẹsẹ̀ ń gbogbo wa ibi tó ń kálukú sinmi sí àjáde lọ bá ànábì ń bọ̀ wá. fàkọ́ọ̀là ọ̀là ànábì wa bá wa sọ̀rọ̀ níjọ́ ìsọ̀rọ̀ olówó yẹn ní ibùdó amúrì òfin fi wá òfin ṣe wá láǹfààní yìí. ọ̀là ànábì sallallahu alaihi wasallam. النبي إنه لم يكن نبي قبلي إلا كان حقا عليه أن يدل أمته على خير ما يعلمه لهم النبي لما النبي لم لهم تساجو من قصى النبي لهم كان لهم سايد àyàfi kọ́ jẹ́ dandan fún kọ́ jẹ́ dandan fún ó sì jẹ́ tọ́ fáwọn tí náà sí wípé gbogbo ń tọ́ba mọ̀ pé yóò wúlò fún wa kọ́ sàlàyé rẹ̀ fún wa gbogbo ń tọ́ba mọ̀ pé yóò ṣe wọ́n láǹfààní yóò ṣe wọ́n láǹfààní láyé yóò ṣe wọ́n láǹfààní ní àyíkámà àfi kọ́kọ́ wọn o wọ́n yóò dérò ọ̀hún ṣàrọ̀ máa yà á dámú láhùn gbogbo ń tọ́ba sì mọ̀ pé ẹ o lè ní wọn la o lè já burú wọn ayé àtọ̀run tó láàṣẹ ọgbọ́dọ̀ ṣe kí ni.